mọ̀lẹ́ka jìbìrì ló sì máa fi ń rán ìyàtọ̀ tí kàn bẹ láàrin ìṣẹ̀dá tiwa àti ti Ìsá ọmọ Mariam ni wípé bàbá tiwa àti ìyá tiwa wọ́n sun oorun ọmọ ẹnìkankan ò bá Mariam sun oorun ọmọ ó parí ọ parí o ẹnìkankan ò sun oorun ọmọ pẹ̀lú Mariam kó tó bí wọ́n sun oorun tiwa ni wọ́n sun oorun tiẹ̀ náà ni mọ̀lẹ́kà tọ́rọ̀ rán sí tọ́lọ̀ rán sí àná ló rán sí ìyá tèmi ló rán sí ìyá àbẹ́sù ló rán ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ tọ́lọ̀ fi dá Ìsá ló fi dá èmi náà mi ò mọ tó fi dá wọ o nítorí bá pè ní o. lọ́dọ̀ ara tiẹ̀ àmọ́ gbàgbà wa mùsùlùmí ni wípé ẹ̀mí mímọ́ yìí kan náà ọlọ́run máa rán sí gbogbo olóyún pátápátá ok now ẹ má jà yà lọ jìnnà já padà lé níta fẹ́ púrúfù ni àbọ̀sàn wo ló túmọ̀ sí pé èèyàn pa ẹ̀mí àbọ̀sàn wo ló túmọ̀ sí pé èèyàn pa ẹ̀mí. pẹ̀lú àdíìsì yìí nìsín tẹ́ máa bi ọ́ léèrè pé ìgbà wo ni ẹ̀mí ló tó dé ara ọlẹ̀ ìgbà wo ló sọ ọkùnrin àti obìnrin wọn ti súnmọ́ra wọn ikùn obìnrin wa ga wá ìtọ́wà nù ikùn yẹn ìgbà wo ni ẹ̀mí tó wọnú rẹ̀ pẹ̀lú àdìsí tí mo mú wáyìí tí ò sí tó kanta rẹ̀ nínú ìsìláàmù lẹ́yìn ìgbà tí ọlẹ̀ bá ti pé oṣù mẹ́rin ni. díàfọ̀ pẹ̀lú àdìsí làwọn àfáàfin wá fàyọ wípé láàrin fọ́ọ̀mọ̀ntì àkọ́kọ́ kò sẹ́mi lára ọlẹ̀ ọmọ sì lò nine months ètò kọ́mọ̀ nìyẹn èmi àmọ́ lò seven months ok láàrin four months kò sẹ́mi lára rẹ̀ after four months bóyá ọjọ́ kejì bóyá ọjọ́ kẹta ọjọ́ kẹrin ọlọ́run ní kí mọ̀lẹ́ka kó ṣe kí ni kó wá fẹ́ mi sí lára díàfọ́ ohun tó bá ṣẹlẹ̀ sí ọlẹ̀ láàrin first four months onítọ̀hún ó pààyàn kò pààyàn ohun tó bá ṣẹlẹ̀ sí ọlẹ̀ after immediately after first four months ó ti pààyàn so ti gẹ̀ẹ́sẹ̀ báwọn when you say abortion abortion abortion nínú Islam, ìgbà wo ni abortion túmọ̀ sí péyàn pààyàn ìgbà wo ni ò túmọ̀ sí péyàn pààyàn abortion ò túmọ̀ sí péyàn pààyàn tó bá ṣẹlẹ̀ láàrin ọjọ́ àkọ́kọ́ torí tó ṣe ni pé ọjọ́ tíwa àti ẹni yẹn tẹ meet ọ lọ ọ ní kàlẹ́ndà ọgọ́tẹ meet yẹn ọ wà sápò ẹnu kàlẹ́ndà ọ wàá ka forty forty days ọ̀nà mẹ́ta. tí abortion yẹn bá take place láàrin the first four months ọ̀ pààyàn o dájọ́ pípààyàn lágbára náà o dájọ́ pípààyàn ó lágbára so a gbọ́dọ̀ yànnà náà tí oògùn tó o lò yẹn tó bá wáyé láàrin the first four months ọ̀pàyàn but ká ní four months yẹn pé lónìí ọba àdọ́jọ́ kejì lọ́ba lóògùn ó ti pààyàn ó ti pa kíni ó ti pa ènìyàn ó ti gbẹ̀mí torí pé ogójì ọjọ́ kẹta ti pé kó o tó ṣiṣẹ́ ẹbú tó o fẹ́ ṣe. ẹ wa padà sórí ìdájọ́ ẹni tó bá lo nǹkan tí ntọ́ wà lára rẹ̀ tó bá fi wálẹ̀ láàrin the first four months. The first four months. Àwọn àfáà pín sí mẹ́ta. Àwọn àfáà wa ọ̀rọ̀ mẹ́ta ni wọ́n mú wá lórí ẹ̀ pé ẹni tó bá lo nǹkan sí ní tó dúró sí lára láàrin ogójì ọjọ́ àkọ́kọ́ ogójì ọjọ́ kejì. àti ogójì ọjọ́ kẹta ẹni tó bá lo nǹkan àgbo ló mú ni o tébílẹ̀tì ló lò ní o abẹ́rẹ́ lógún ni o pé kí nǹkan yẹn kó fi wálẹ̀ within the first four months ọ̀rọ̀ mẹ́ta làwọn afa sọ lórí ẹ̀. alikọ́wùlú ali awwal haramun innahu haram ọ̀rọ̀ àkọ́kọ́ táwọn àáfàá sọ lórí ẹ̀ ni pé èèwọ̀ ni o èèwọ̀ ni èèwọ̀ ni ọ gbọ́dọ̀ lo nǹkan tí èèwálẹ̀ ọ gbọ́dọ̀ lo nǹkan tí ó fi ṣe kí ni tí ó fi wálẹ̀ láàrin the first àti ìntàyànjú lọ́wọ́ ni the first four months o a padà sórí after first four months o okay ọ̀rọ̀ àkọ́kọ́ táwọn àfáà sọ ni pé ẹni tó bá lo nǹkan sí i lásìkò tí kinní yìí wà ní àtọ̀ tàbí lásìkò tó wà ní ẹ̀jẹ̀ kíkí tàbí lásìkò tó ti di bá ṣí ẹran àmọ́ tí ò tíì pé ogójì ọjọ́ kẹta wọ́n ní lílo nǹkan sí i láti jẹ́ kó wálẹ̀ wọ́n ní haramu ni. mọ́sáàbù má màlìkì. asọbẹ bẹ́ẹ̀ pé ìwọ ni wọ́n ní láti ọjọ́ tí ọkùnrin bá ti da àtọ̀ sára obìnrin látọjọ́ yẹn sọmọ pé ọjọ ìlànà ni kò mú kà láti de ewé àyẹn tẹ́ ti sùn tó ti lọ rìlíìsì sára rẹ̀ látọjọ́ yẹn wọ́n lọ́yẹ̀ gbọ́dọ̀ tàǹpà pẹ̀lú ẹ̀ wọ́n lè wọ̀ ni. tẹ bá wá táǹpà pẹ̀lú ẹ̀ ńkọ́ ẹ̀ pààyàn ṣùgbọ́n ẹ ti kọlu èèwọ̀ ẹ ti kọlu èèwọ̀. ọ̀rọ̀ kejì ó ní ọ̀rọ̀ mọ́síábù àbú hànífà àwọn tó pọ̀ jù lọ ní mọ́síábù àbú hànífà àti mọ́síábù ṣáfìyí yàtọ̀ sí àfàwà gàzálì àti mọ́síábù ámbàlì àwọn sọ pé èèyàn lè àbọ̀tì ẹ̀ pẹ̀lú ìdí èèyàn lè àbọ̀tì ẹ̀ pẹ̀lú ìdí. àwọn mọ́síábù mẹ́ta wọ́n níyàn lè àbọ̀tì ẹ̀ pẹ̀lú kíni ìdí wọ́n ní tó bá dá sí wípé oyún yẹn ó sọ obìnrin di aláìsàn tó kọjá àfaradà wọ́n ní ó lè abọ́ọ̀tì ẹ̀ wọ́n nítorí wípé tí àlàáfíà ìyá tó bá forí sọ ọlẹ̀ á du àlàáfíà ìyá síwájú àlàáfíà àti ọlẹ̀ ni àádù àlàáfíà àti ìyá síwájú àlàáfíà àti ọlẹ̀ torí pé tí ewu méjì bá pàdé ara wọn ewu tó fúyẹ́ láàrọ̀ lù á dènà ewu tó tóbi. so kókó nǹkan tí àwọn mọ̀záìbù mẹ́ta yòókù sọ ni pé tí medical challenges tó bá wà fún ìyá ìpèníjà àìlera tó bá wà fún ìyá lórí pé nǹkan dúró sí lára sàn fẹ́ lòmíì ó lóyún lọ́mọ ogójọ́ ni ọ̀rọ̀ rẹ̀ ó gbá àwẹ̀ lé orí ọmọ oṣù kan lọ́rọ̀ ẹlòmíì. Eh, ọkùnrin kan ó sọ̀rọ̀ ìyàwó rẹ̀ pé ìyàwó òun bímọ ta ìbímọ ọ̀sẹ̀ kejì ó ti ń sunkún póun wàá sun ọ̀dọ̀ òun ọkọ sì ń sọ pé báwo lòun ṣe sun ọ̀dọ̀ rẹ̀ táwọn ò ní jarun lu ara àwọn ìwọ tó ṣẹ̀ṣẹ̀ ní last week <laughs> <laughs> ewele ni ó ṣẹ̀ṣẹ̀ bímọ ọ̀ràn kò dí lọ́wọ́ tí nǹkan oṣù ẹ̀ bá ti dá abẹ́ ìbá àmọ́ ti jìnnà oúnjẹ ń lọ ń ti ẹ̀nu abẹ́ ìbá àmọ́ ti jìnnà yóò ní yọ́mọ jìnnà papọ̀ irú yọ́mọ jìnnà papọ̀ yìí tóyún bá lọ dúró àmọ́ di wàhálà sóbì lọ́rùn. àwọn mọ́sáàbù mẹ́tẹ̀ẹ̀ta yòókù wọ̀nyí wọ́n ní tóyún bá lọ dúró lásìkò tí ò yẹ kó dúró tí ó fi wá bí wàhálà fún ìyá ọmọ tàbí ọmọ tó ṣẹ̀ṣẹ̀ bí wọ́n ní eléyìí tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ nígbà náà èèyàn lè mú wálẹ̀ ìyẹn láàrin first four months dìímọ̀lẹ̀ báwọn o <laughs> ọ̀rọ̀ àwọn àkọ́kọ́ ní mazhab mamaliki atẹnìkan ní mazhab ṣàfihàn ìyẹn afáwa gazali àwọn ní èèwọ̀ ni wọ́n ní èèwọ̀ ni sílẹ̀ lọ́mọ awó oògùn lò sí ààrẹ lọ́mọ awó oògùn lò sí àìsàn rẹ lọ́mọ awó oògùn lò sí àìsàn rẹ ṣé pé tó bá dásí pé oyún tó dúró yẹn ó ń fún ọ ní àìlera lọ́mọ awó oògùn lò sí àìsàn rẹ but ní igun àwọn àfáà yòókù àwọn sọ pé tó bá ti kàn án pé ọlẹ̀ ó mọ dààmú obìnrin yẹn. tàbí yóò tiẹ̀ ṣàkóbá gan fún ọmọ tuntun tó ṣẹ̀ṣẹ̀ bí tó yẹ pé ẹni tó ṣẹ̀ṣẹ̀ bí mọ́ ni. tàbí ẹlòmíì tó dá sí pé sọ́júrì ló fi bímọ tí wọ́n sọ fún wípé láàrin ọdún méjì má lóyún o bọ́ọ̀ bá ti fẹ́ bọ́sálì kìyà mọ́. ojú sọ́jírì ọ gbọ́dọ̀ jiná wọnú báwo ló ṣe pọ́síbù ọkọ àtìyàwó tí wọn wá ní kọlura wọn láàrin ọdún méjì ó di difficult wọ́n á kọlura wọn ń kọlura wọn lábá ní òun rí nǹkan oṣù mọ́ ẹ dènà kíyàmọ́ balẹ̀ kíyàmọ́ ni o kíkùn mọ́ lọ bẹ́ ekùn tí ò tí ì jiná o tún ti rọ nǹkan sínú ẹ̀ so medical challenges làwọn àfáà mẹ́ta yòókù mú wa pé tó bá wà tó bá wà on grant wọ́n ní wọ́n lé abort yẹn abortion yẹn kì í ṣe pé wọ́n gba ẹ̀mí torí pé ẹ̀mí yìí ò tíì sí lára rẹ̀ láàrin the first four months the first four months ọ̀rọ̀ kẹta yìí àwọn kan nínú àwọn àáfàá ní mọ́sáàbù wa nàfí àti mọ́sáàbù wa ń bàlí wọ́n ní èèyàn lè àbọ́ọ̀tì kódà kò mọ̀ sí medical challenges. tó bá ti já sí pé láàrin ọjọ́ àkọ́kọ́ sí ogójì ọjọ́ kẹta ni. wàyí o nígbà táwọn afáà ti wá pín sí mẹ́ta báyìí. tí wọ́n ti pín sí mẹ́ta èwo ló fẹ́ bá lọ. ordinarily tí ò bá sí medical challenges fún obìnrin tí èsì ìsì oyún oyún àlè oyún zìnà kí ló fẹ́ àbọ̀tì ẹ̀ fún ọkọ ẹ ló lóyún kó tètè máa lọ wọ owó tó fi máa ra nání àbíkẹ́ náà pè náàní ló kù torí pé kò ní rọrùn kíkan wà ń kùn kíkan tó máa mu ọyàn nígbà àyà wàhálà ni máa fà lẹ́sẹ̀. ṣùgbọ́n àwọn ìpèníjà míì lè wà yàtọ̀ sí ọ̀rọ̀ medical challenges nowadays ẹ jẹ́ ká rántí kéèsì rape ká rántí kéèsì rape tán bá rèpù ẹnìkan ṣé yóò fi àtọ̀ yẹn lẹ̀ kó lo ogójì ọjọ́ àkọ́kọ́ kó lo ogójì ọjọ́ kejì kó lo ogójì ọjọ́ kẹta kó bí lọ́mọ ta ni ó pè lọ́mọ rẹ̀ ta ni ó pè bàbá rẹ̀ ẹni tó wọ mask tó fi rèpù ẹnìkan ta ni ó pè bàbá rẹ̀ so insecurity can be a reason insecurity tó wà nàìjíríà ó lè jẹ́ reason so the rape can abort the rape can abort within the first four months and in fact tí raping bá ti ṣẹlẹ̀ hospital yánu wọn á bá kó àtọ̀yẹn jáde kúrò ń bẹ̀. So apart from medical challenges, rape is another reason. So therefore, nta kọ́kọ́ fẹ́ mọ̀ ni pé sógbẹ̀mí wọ́n ní ògbẹ̀mí gbogbo àwọn àfáà yẹn pátápátá ni wọ́n sọ pé kò gbẹ̀mí tìrìpá fẹ́ fa ìdájọ́ ìgbẹ̀mí jáde ni sógbẹ̀mí àbí ògbẹ̀mí wọ́n ní ògbẹ̀mí. So, tó bá ti gá sí pé ó ṣẹlẹ̀ before ìparí ogójì ọjọ́ kẹta tí ó fi jẹ́ oṣù mẹ́rin wọ́n ní ọ̀gbẹ̀mí. so àwọn tó bá jẹ́ new ọkọ ìyàwó òsì new couples ok a máa wáyé nígbà mẹ́tò dá sí pé eh, àwọn nìkan náà wọ́n jọ nira wọn wọ́n bí máa kọ́kọ́ kò sí bí irú unwanted pregnancy yẹn ò sí nífẹ̀ẹ́ ṣẹlẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wọn ò fara mọ́ ká máa lo kọ́ńdọ́ọ̀mù flesh to flesh ní wọ́n fẹ́ làásẹ̀ ń rọ́bà yẹn wọ́n kà kún wípé ó ti dín adùn so wọ́n kún dùn so obìnrin náà sì ní sọ pé má sùn mọ́ mi fún odidi ọdún kan àbọ̀ tọmọ yóò fi tí ó fi ti máa rákòrò àbálà àbábọ̀ nǹkan oṣù á stop that is unwanted pregnancy láàrin ọkọ àti ìyàwó nù. No so kọ́mọ̀dì wípé ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀ pásítọ̀ olúwo aláàjì